sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́run kọ́ bá nábi ní àtàwọn ará lè àtàwọn sọ̀hábà rẹ̀ àmdẹ́lọ́wọ́n ọba kó sánú àwa náà kọlọ́run òbí wa àtàwọn fúláwa àtàwọn ọ̀gá wa àti gbogbo àwa jàmáà lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́mọ sáfàánú ẹ̀yí wa kó láyàtàlùkẹ́ àmọ́ kíra tá a fi ṣèdánilẹ́kọ̀ọ́ ní òwúrọ̀ ọjọ́ òní ọlọ́run fíkọ́lá àdìhíyà wal afkar àgbọ́yé nípa àdúrà ti ṣe àti ìṣẹ̀rántí ọlọ́run bá a ti máa tẹnu fún wa ní gbogbo ògbà ṣe ìtọ́ọ̀nà ọ̀tá wa ní ibi tó ti yọ sí ọ̀pọ̀lọpọ̀ náà nípa ọ̀rọ̀ àdúà ájò àdúà àdúà tó ti sọ̀pọ̀lọpọ̀ tó nìyẹn ibi a ṣe ìrántí ọlọ́run bá zikiro zikiro zikiro tó náà ló sọ̀pọ̀lọpọ̀ ọ̀nà har wọ́n ń pè ní àsàlátù àsàlátù ẹlòmíì ìdẹ̀wé tó fi kà àsàlátù wọn yẹn kún ojú ìdẹ̀wé tó fi kà àrùn kú lọ kí lè má kírun kó bá ń kájú àmọ́ àbákùnrin mí sàkàlátò sunday àbí sàfáìdì rẹ̀ bẹ́ẹ̀ gbogbo ilé ọ̀pọ̀lọpọ̀ inú ìkìlì ṣe tọ́n ní tàmì yẹn jẹ ni lọ́wọ́ kó bá san àfáwà abdulrazak ibn abdulmosin albadar lẹ́sàn rẹ̀ ìgbìyànjú sí láti kó tíra iná àjọ láti sàlàyé fún wa láti gbàgbọ́ yé nípa àwọn gbólóhùn ọlọ́wọ́n ọba àti àdúrà ti ṣe ni àti الأدعية جمع دعاء الأذكار جمع ذكر فضل أدعية وني قرى الدعاء أذكار جمع كني الذكر القطع في قواني أوروي نان يكون 52 معنى التكبير والبيان مدلولا معنى التكبير ثم ìgbọ́lọ́n tóbi àtàkbéèr àbáyáni madlóòlì àti àlàyé nípa ìtọ́kasí ní tọ́kasí كان الحديث الماضي عن تكبير قبل عن التكبير قبله بيان مكانته في الدين حقدا قلقدا لنا ما في سوان لقرار تكبير علاتين بيفهم أتلا لعينك بأي فور الإسلام ara fi gbọ́ pé mùsùlùmí dáadáa bí kò ṣe ìtẹ̀kùnrin rárá lójúmọ́ yóò ṣe kẹ̀kẹ́ ní ninety four times bí kò yẹn náà fílà nìyẹn o àwọn dáhùn ìpè irun yẹn pé irun ọ̀nà yẹn nìkan lókì yóò ṣe Allahu Akbar ní nìkan ninety four times ẹ̀rọ tí wọ́n ń pè é kí wọ́n ń pè é tí máa dáhùn bí mùsùlùmí dáadáa tí wọ́n ń pè é Allahu Akbar Allahu Akbar ibi tó wá wà sí ìbáṣe ilé ìgbọ̀nsẹ̀ kó náà máa dáhùn pé Allahu akbar Allahu akbar ó di èmi ìrún pípé kọ̀ọ̀kan mẹ́rin ẹ̀mẹ́rin ní ìgbẹ́ ẹgbẹ́ tó ti pè ní tẹlifíṣúnà mi pé Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar tó ti lẹ́mẹ̀rin tó ti wí lẹ́mẹ̀fà nù yóò rí mẹ́rin ní bẹ̀rẹ̀ yóò rí méjì ní ìparí kí ni láti ń da ipò rẹ̀ nínú ìsìlámù náà afẹ́ra lónìí فيكون حديث عن معنى التكبير والمراد به دون هي إيه على يقول كلمة ما تكبير قال لا يناك لك بلير طلوه إذ إن الفكه الأذكار الشرعية وفهم المراد بها يعد عساسا عظيما ومطلبا جليلا لا بد منه torí kí ẹ ma ìdí kí ẹ gbàgbọ́ yìí àwọn zikir tí ẹ ṣe tó ṣe zikir subhanallah kọ́ ma tún ma tó wí kọ́ gbọ́yé inú ṣẹlẹ̀ kọ́ dẹ̀ gbá kọ́ dẹ̀ gbọ́yé àmìta gbẹ̀rù pẹ̀lú ẹ̀ yọ̀ọ́dú àfẹ́ẹ̀sẹ̀n foundation kan jẹ́ pé àbí ìmọ̀ tó tóbi mọ́tòlẹ́bàntà nífẹ̀ẹ́ sí àjẹ́lẹ̀ tó dẹ̀ gàtà wá làbúdà mínú kókó di kíláàsì kọ́ mọ̀tún tó wí lágbà àwọn èèyàn ń bèèrè ìtumọ̀ àwọn kan tí wọ́n wí ni ọ̀pọ̀lọpọ̀ wá wà pé ó kọ́ àwọn gbé ọkọ̀ àjẹ̀nú ni

bọ́yọ̀ sí olóòrù orí ẹ̀wà dàbọ̀ wá ní ìṣúrù kí kòránì kòránì dàrẹ̀ lórí ó bí yé wa ọlọ́mọsá fọ̀rọ̀ yìí wà lọ́ba dáàm wọ́tàkbíir gbọ́dọ̀ ìgbọ́dọ̀ tó ẹ̀nà òlà ṣẹ́wọ̀n akbar wọ́n á àzọ mínú kò sí títóbi tílẹ̀ gbọmgbọ́n jọ́rọ̀ ọba lọ fayasgaro dúnà jalali hí kúlù kabir tílẹ̀ gbogbo tó bá tóbi kiri wọn jọ́rọ̀ ọba fayasgaro dúnà jalali tí bá ti sọ́rọ̀ ọba gbogbo kúlù kabir gbogbo kabiru kabiru kabiru kiri wọn jọ́rọ̀ ọba sọ́gí wọn jọ́rọ̀ ọba هو الذي خدت له الرقاب بجوار ونما تفن خدت له الجبابرة gbogbo alágbára mo máa rọ̀ fọ́lọ́ ọ̀bà ni wọ́n á ti lá olùwòjú olójú máa rọ̀ fún wọ́n káhara kó lè ṣe ìlúnáà gbogbo nǹkan máa ọkàkà lórí gbogbo nǹkan dáná ti lá ó àkàlà gbogbo àwọn ẹ̀dá tó láti súnmọ́ tó sí àrọwọ́sọ ẹ̀ lọ́wà wọ́n á àzùmọ́tì ìjẹ́láàlì ìwọ̀n kìbìrìyàlì عظمته وعلوه وقدرته الأشياء ọlọ́wọ́ báyìí náà gbogbo nǹkan tẹríba fún nípa títóbi rẹ̀ nípa gbangba rẹ̀ nípa mọ́tòmọ́tò rẹ̀ nípa gíga rẹ̀ nípa àpò rẹ̀ subhanahu wa ta'ala bọ̀sùpàkánà dáàlá lẹ́yìn àìdẹ́ gbogbo nǹkan máa fara balẹ̀ títí máa rọ̀ níwájú ọlọ́ọ̀bà káàtà okùnmi nípa dájọ́ ọlọ́ọ̀bà bọ̀káhárì àti kápá ọlọ́ọ̀bà alùmọ̀kàlùkà lórí gbogbo ẹ̀dọ́rata kò sí ẹ̀dá náà tí

ẹ̀rù ní gbòhùn ẹ̀rù ọlọ́run ní gbòhùn ọlọ́run ní kún kò iná for one thousand years nígbà wọn kò náà for one thousand years ọwọ́ apán wọn ni ọlọ́run bá àti kò ti pán o wọ́n tún ní for one thousand years wọ́n tún wá fún náà yẹn for another one ọwọ́ afúnfún wọ́n kò tún kọ́ wọ́n fi wọ́n sọ fọ́nà ọba àti kò fọ́ wọn náà ó ti kú fún ọlọ́ni ẹ̀tọ́ lọ́dún kò fọ́ wọn ta ọmọ nìyẹn ọdún kò fọ́ wọn wọn ta ọwọ́ dúdú wọ̀nyẹ mọ̀dúlẹ́mà bí ni amẹ́ríkà tó pé ọwọ́ àti wọ́n dúdú báyìí nìkú dúdú yẹn wọ́n ti wá sọ àwọn yẹn sínú ẹ̀ ilé ní gbà mí lẹ́rù sinasi náà tó kò tó fi kò nánà bá ti rántí la àmì fi yá àti fi fojú rò ẹ̀rù nígbà mi màláìkà ní bẹ̀rù yọ ọlọ́wọ́ bá wọn tí ó tó nǹkan yóò hàn tọ́lọ̀ bá sọ òun òun tayọ iná òun bọ̀rọ̀ jẹ́ nà kọ́mọ́ tó ń pè ní ọlọ́ọ̀bà ni ọlọ́ọ̀bà mọ́jà wọ ní ọlọ́ọ̀bà gbogbo àwọn mẹ́ta máa bẹ̀rù wọ́n máa bẹ̀rù ọlọ́ọ̀bà ni lọ́fà tíyàrá bá sán àjọ òun la máa ṣe subhana lẹ́dìgìrì ìṣẹ́bí ìhòrò bi amdihi ẹ̀ ọ̀wọ̀lmọ̀láyà kàtìkì ni ìnàkìfàtì àwọn mẹ́lẹ́kà ń bẹ̀rù yàrá ń bẹ̀rù yàrá الملائكة سبحان الذي قلت لمن يفعله بعد يسبح الرعد حتى ينسى تسبيح فلوه بعد بيجي بيعمل فلوكا وقال فلوه بعد ها قال والملائكة وعوام ملائكة كلا من الخيطان وانت قاعي الله بعد ملائكة انت قاعي الله بعد ومني وقاعي الله بعد ملائكة شايك الجيكاكا إيه؟ الجيكاكي دي ملائكة مين يعني يعجوز سمو دي يسمي فلسل إيه؟ بالي على ìdíkùlọ ọpọlọ mi ni ò lè gbé ó di yé wa ọlọ́ọ̀bá kó sáàdù wa ni ọlọ́ọ̀bá ìdí yẹn máa bẹ̀rù ni ọdún mọ́ fi yàrá jẹ́ ọlọ́ọ̀bá kára al'imama al-hari ti tábí ta'azibin lugga afáwa imam al-hazari inú sílẹ̀ tánkwé ta'azibin lugga wa kawul musalli turkey man gilwani allahu كذلك قول معظم فيه قولان بيقولوا ابن فيرميلان الله أكبر الله أكبر فيه قولان بيقولوا مجوان بي أحدهما كانوا أن الماناه الله أن الماناه الله الله كبير لا يقول لك الله بنان تبي قول الله جل وعلا وهو أهون عليه أرى الفلوبان أيوة عين عليه أدعو له الله سبحانه وتعالى أصل قول الله مثل قول معين ابن عوصم جوانا نقبله وكمنا وانتن دواكا كان قد معن وما عوصم البايت إلى أمرك بفي بتاية برا ما أدري وإني لا أوجب ما أدري وإني لا أوجب من تفع كفاية في الجاع بقوة ما ما ما ما ما من ناو إني لوجل أبو بوانقيا قول آخر إن في الضمير إن وزاء في رب يرب دمبه معنى الله أكبر كبيرا إذا نقول الله أكبر بكتب يلغة جلو ذلك الله أعز يلغة لي جلو أعز العزيز بجنجل أكبر طلبني إيه، قال فرزوق نك إن الذي سماك سماع بنى لنا بيتا دعائمه عز وأطول إن الذي سمك سعيد الله بطم سمت وبي بنى لنا بيتا أقلك فوعنا دعامه أعز إن كان الله مالك يا آه إن كان أيولاني وأطول ودي أدى معناه عزل حزين وعطول طويل قلنا لي يجبوي أتبقى بقى انتهى كلامه والصواب في هذين القولين اللذين ذكرهما رحمه الله في هو الثاني يقول الكسدين انه هنقولوا ميجي ايتي افاهموا اوناني ولوكو باكي اوناني لك دي بمعنى ان يكون الله عند عبد اكبر من كل شيء قد يروح كما يقول الله بلو تجيب بكالا تبي الله أكبر منه أي لا أكبر ولا أعظم منه قسين كنا تتبي جتب جنبات الله سبحانه وتعالى أما الأول هو غير الصحيح بلو على أقا أبام ليس هو مانع الله أكبر كنت أقول ما يقول الله بلو قال الشيخ الإسلام بن تيمية رحمه الله أسوى شيخ الإسلام أدافين التكبير بلو الله أكبر يراد به أن يكون الله عند العبد أكبر من كل شيء الله هو تنوي وطوي كما قال الله سبحانه وتعالى كما كان صلى الله عليه وسلم لعلي بن عاتم قال الإجراء الإسلام تصفون علي بن عاتم طبعا أنت عبد بن عاتم هل يباني طبعا أنت عبد ذاك علي بن عاتم أي كمان اما دين كان كتب باتلسي نعم صحابة فجأة بسلم قولي بعد طبعا كتب باتلسي هو هراء علي بن عاتم باو جعفر منين من نعم صحابة جافر متخلف معي علي بن عاتم صحابة ما تيري لا إله إلا الله نعم Then, Chris, he was a Christian. Christian. Nígbà tí Nẹ́sì kọ́ wá sọ́nà pé Nẹ́sì kọ́ àmì Kùránì kò yí òun tó. Ṣé ọlọ́run ní ìtẹ́kàdó àhàbára wọ rùbánà mà rùbábà min dunillah. Mo fẹ́ kàmọ́ àwọn ọ̀kíyì ọ̀rọ̀ yìí. Wọ́n ti á rí àdìbò yìí àti káàkiri bàbá tó kọ́ alẹ́kọ̀ọ́ yìí kárọ̀ rántí rẹ̀. Torí kíì lálọ́rọ̀ nínú Ìsìlámù ó ní àlébì ìṣẹ́lẹ̀ àyà tó wà ní sọ́tọ̀ tẹ́wọ́ báyìí pé amúmọ̀ àwọn pastors wa àtàwọn rẹ́gbọ́n fìdà sábí ọlọ́run ma kò ní bẹ́ẹ̀ àmú ọlọ́run àìjọ́ tó wà lẹ́bí ní ara ọ̀ kò yẹ ni adìbì náà àti tí wọ́n bá pàṣẹ nítorí tẹ̀lé wọ̀ fún yín kíkẹ́ sí pásítọ̀rì halal fún yín ẹ̀kùn islam ọ̀dọ̀ pé ọba náà ti mùsùlùmí náà ní àfáà ní àfáà mùsùlùmí náà ní tó bá pàṣẹ ń tọ́lọ̀ ń ṣe léèwọ̀ fún ọ pé àhárá rẹ̀ ni wọ́n fi tẹ̀lé òtún lọ́lọ́ ni wọ́n ti fi tọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀ fún ọ tó bá tẹ̀lé ìwọ̀ fún òtẹ̀lé òtún lọ́lọ́ ni kí gbé kọ́sí máa jọ́sìn fún yàn kọ́ máa forí kàrẹ̀ ara o ń tọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀ ẹni náà ní ìwọ ni ìwọ ni ó ti tẹ̀lé ó ti mú ń tọ́lọ́ lọ́n tó wọ́n bí máa ti gan ní ìwọ̀nù ọ̀rọ̀ yóò alì bìnrin àti ìwọ̀n ìkágbàgbé ẹ̀ ní pọ́ìntì yẹn ṣé yàgbà pé kò sí nǹkan tí ń jẹ́ tọ́ àfi tọ́lọ̀ bá tẹ́lẹ̀ tọ́ kò sí nǹkan tí ń jẹ́ wà fíkiri tọ́lọ̀ bá tẹ́lẹ̀ wọ̀ àlẹ́bí rẹ̀ ó di yé wa wọláwù tààlà àlùmílákọ̀ọ́wọ̀ kọ̀ọ̀rọ̀ nígbà tí dákọ̀ máa àwọn tó gbé àwọn special كم جلس المعلم من عاتم يا عادي ما يفرك كل من بلو كن تخاف يفرك أن يقول أن, أن يقال كل من بلو توفي في الإسلام لكي يكون صبي لا إله إلا الله لم يكن في الإسلام وحكمة فوصف لا إله إلا الله فوصف عنه فقال تعلم من إله إلا الله صوم لي كما جاءت في الله صوم في الله tí wọ́n mẹ́lò míì fẹ́ kọ́mọ̀ ẹgbẹ́ ìfún lẹ́yìn ọlọ́ọ̀ni ya adé ayẹ̀fẹ́rò kí ló ń fi wọ́n fọ́jú òfin ìbàrẹ̀ ní islam ayẹ̀fẹ́rò ká ayẹ̀ká allahu akbar kí ní bẹ́ẹ̀ lẹ́nu kọ́ sọ pé allahu akbar àmì ṣe ní akbar min allah àmì ń pèsè islam ni àmì ní hikma ṣe sí ẹnì kan bẹ tó jọ lọ́ọ̀bà lọ ni هذا يبطل قول من جعل أكبر بمعنى كبير هذه الصديرة ودون كي أكبر هنا لمنا كبير وعلى وكبير وطوع أكبر انتهى كلامه كين يرى الشيخ ابن تيمية من شعور الإسلام ابن تيمية وحديث أبي هذا رواه إمام أحمد حديث يعني بالعتد أغير إمام أحمد لقب هواه وصرميذي وإبن حبان وغيرهم بإسنان الجيد كمين ستنتم تهمين لني أنه كما فعنا لوبا نعم وبه تبين إليه يقول أن الله أكبر أي من كل شيء يقولوا الله أكبر سبحانه وتعالى لا شيء أكبر ولا أعظم منه وسين كتتبي كتتبي بانبان جوالو بلو ولهذا يقال إن أبلغ لفظه للعرب في معنى تعظيم وإجلال هي الله أكبر ilé ìlọ́gbà pé nínú gbólóhùn lárúbá tó tóye jù nínú náà ni gbólóhùn gbígbàgbà ti tóbi onílẹ̀ kan sọ pé Allahu akbar àìsíkà ti bí annáwó akbar min kulli shay'in tó síkà pé ìròyìn pé ọlọ́ọ̀bá ó tún gbogbo nǹkan lọ ni kàrà ṣáàìr àti àti dábà kan sọ báyìí pé ra'aytu Allahu akbar kulli shay'in mo rí kọ́lọ́ọ̀bá ló tún gbogbo nǹkan lọ mahawalatan wa aktharu junudan gbogbo tí ẹ bá lè rí àbí tí lẹ́yìn jùlọ jùlọ معناه كما تقدم التعظيم ولو التكبير بعد ثلاثة وجهنا للتعظيم كيف الجنبة ولكن ينبغي متواطف أن يؤلم كما أن التعظيم ليس مراد مرادفا بما في معنى التكبير التعظيم تكبير اما اعذر مو تكبير وعطم تعظيم انا كنت ما اراه فكبرياء اكمل من العظم من العظمى تجي ربي كبرياء متو متو متو به متو بيجي يكون كمان له يعني يتلمنها ويزيد عليها في المعنى ثم اخبروا اكو تعظيم سنو يتوالي كل ريه ولهذا يقول الشيخ الاسلام ابن تيميه رحمه الله àwọn bàbá yẹn kí ni ìdá sí tiẹ̀ kí ni Islam kí ni ìdá sí àwọn èèyàn ọlọ́ọ̀bá ọlọ́ọ̀bá máa máa fẹ́ wá ní mọ̀kú bá kẹ́kẹ́ àtìgẹ̀ fún ọlọ́ọ̀bá ṣé wọ́n Islam sọ nínú gbólóhùn rẹ̀ kò fi káwọ́lì gbólóhùn ká Allahu Akbar Allah ló tóbi lọ ìsìbáàtì ta òdùmọ́tìhì fífi rẹ̀ tọ́ gbọ̀ngbọ́n iná kìbìrìyà gbólóhùn mọ̀tọ́mọ̀tọ́ ọlọ́ọ̀bá ìtẹ̀tẹ̀ mẹ́nu ó ti kó tààrí mùsínú ولكن كبرياء أكمل قالوا كبرياء مطبوطين أنفسكم له ولهذا جاءت لفظ مشروع في الصلاة والأذان لفظ يقول له يلعمل له إنه أتبعوا أذان مصبع هيك كباني أعظم وأتي أكبر ثم كلام كان هذا يكواني الله أعظم قد يبي وباتي وما يفعلون الله تبي فوقنيهم هذا من هو العكاية وإنسان كلا الله أعظم الله أكبر هذا أما قنيهم أتنوا عظاني هذا يقال الله أكبر هذا قنيه الله أكبر فإن ذلك أكمل في كون الله أعظم ليه في كي يقولون في الله أعظم له كما صدق في الصحيح هو مسلم عن الأب صحيح مسلم للنبي صلى الله عليه وسلم نأو قال يقول الله تعالى الله ما سبحانه يقول الكبرياء ردائي mutumoto òun ni àfibù bá ní àfẹ́sùnmọ̀ wọn wọlé kénu ó di wọ́lọ̀ ọdúnmọ́tí ìzáàrí bẹ́ẹ̀ ni gbígbàngbà òun àfẹ́sùnmọ̀ wọn tẹ́lẹ̀ bí ṣòkòtò àbí ìrúdúnmọ́rọ́ sínú odi faman naza'ani wahidan minhuma azabtuhu baba si baba si fan fan yo kan ne ti wa ko na mo tubu tolun àbí mo gbangba na fi aje olo mo fi aje wa loba faja'ala al-udma kal izar alo àbí alo àbí so pe àbí so pe alo si والكبرياء كالرداء او عاس الكبرياء نجني اكبر نجني هو أيوه. ومعمول والمعلوم ان الرداء اشرف وان قال ان هو سقطي ولا لا جو ولا لا جو اشرف ولا لا جو ولما كان التكبير حبلا من تعظيم فضل الظلمان كيف اه اسمو تموت ولوبا ادي بن بولوبا صرح بلفظه يجرب يقولون اما ذلك التعظيم كما كل تكبر يقول نقولون كني تعظيم هو الشيخ الإسلام انتهى كلامه وها هنا أمر ينبغي للتنبه له كلام إكفاله كيف قد بجاي كيف قد بجاي حرام حرام مزاج يقول يواجبك العيال ولوبة سبحانك اللهم بيمدك إن لا إله إلا أنت ناس تكفرك وتب إليك نعم السلام عليكم وعليكم السلام تمام wọ́n ní bèrè lé orúkọ àwọn Abu Fatima láti Kaduna wọn ní kí ọlọrun bá wa kí bá wa dáàbò bo títí di alikiyama ìbéèrè wọn ni pé ní àwọn ní tó wá ṣẹlẹ̀ yìí pé àna ọ̀gá yìí kú ọ̀gá wa sọ fún gbogbo àwọn táwọn jẹ́ ọmọọṣẹ́ rẹ̀ wípé kí àwọn dáwó láti lọ fi ṣe òkú àna wọn yìí ìgbọ́n tí wọ́n ń ni wípé gẹ́gẹ́ bí ọmọ mùsùlùmí ó lẹ́tọ̀ọ́ kí àwọn bá wọn dá irú owó bẹ́ẹ̀ wípé ẹ dákun àwọn fún nímọ̀ nípa rẹ̀ pẹ̀lú ẹ̀rí. aláàkọ christian akọ̀wòsùkú akọ̀wòsùkú gàkánná ni gbóngbó òkú ni àfúrúlára rẹ̀ so ẹni tí ìsì òkú ìsì ìdánwò òkú jẹ́ èèwọ̀ fún ní mùsùlùmí àwọn kìrìtẹ̀ òun lẹ́yìn wọ́n gan ló ń gan fúnra rẹ̀ wà lórí ilẹ̀ ìwọ ni ó di wa so ó dáwọ́ yẹn fún òkú dáwọ́ yẹn fún òkú sí kankan tó ṣe lára tiẹ̀ nítorí bí kí ni kì í ṣe pé kìrìtẹ̀ fẹ́ ti haramu gbogbo ẹgbẹ́ òun gan haramu ló o gan fúnra rẹ̀ ó di wa so kò sábúrò ìgbà fún lówó pé mo kọ́ kò ní dá akọ́lù bá wọn pasipéètì bí a lọ lọ chọ́ọ̀chì nǹkan kan ní kò bá wọn ṣe ó di wa wallahu ta'ala alam ní bẹ̀rẹ̀ lẹ́yìn wọ́n ní assalamu alaikum rashid alaikum salam ẹni ẹ dákun ṣé ó lẹ́tọ̀ọ́ kí ọmọbìnrin kó kópa nípa wíwẹ̀ òkú bàbá rẹ̀ léyìí tó jẹ́ pé ó ní àwọn brothers àwọn ọkùnrin tí wọ́n lè wẹ òkú bàbá rẹ̀ yìí. Ah, ọmọbìnrin ọgbọ́n wẹ bàbá rẹ̀ ọmọbìnrin lè wẹ ìyẹ́ ẹ̀ obìnrin sì lè wẹ ọkọ rẹ̀ tó bá kú obìnrin lè wẹ ọkọ rẹ̀ tó bá kú nígbà tí sẹ́yìn náà Abubakar Siddiq kú ìyàwó ẹ̀ lọ́wẹ̀ ọkọ náà lè wẹ ìyàwó ẹ̀ nígbà tí Fatima mọ̀lẹ́bí kú sẹ́yìn náà lọ́wẹ̀ kódà àwọn àfáàbá rí wípé tí ọkùnrin bá kú láwùjọ àwọn obìnrin tí ò síyàwó ẹ̀ láàrin wọn kábí bàbá kò síyàwó ẹ̀ láàrin wọn fún un níwèé bàbá yẹn wọ́n sì tẹ́ mọ̀ fún mi ó kàn fọwọ́ fi hàn ní ó kàn fi ra ojú ẹ̀ wọ́n sì fi ra ọwọ́ ẹ̀ bẹ́ẹ̀ lọmọkùnrin náà kò lè wẹ̀ yẹ́ ọmọkùnrin náà lè wẹ̀ ayẹ́ ọkọ lè wẹ̀ ìyàwó ìbàdí wí ọmọbìnrin lè wẹ̀ màmá rẹ̀ bí ọmọkùnrin ti lè wé bàbá rẹ̀ ọmọbìnrin náà lè wẹ̀ yẹ àmọ́ kọ́ ọmọkùnrin kọ́ wẹ̀ yẹ kò bá ṣẹlẹ̀ àmọ́ àmọ́ kọ́ ọmọbìnrin kọ́ wẹ̀ yẹ kò bá ṣẹlẹ̀ àmọ́ wallahu ta'ala alam náà. bá ń bẹ̀rù wípé àwọn ọkùnrin tí wọ́n lè wẹ̀ pé wọ́n ṣe bídíà àbí wọn ní mójútó dáadáa tó lè bá ọkọ̀ pa nínú ẹ̀. alẹ́ ìwòsàn ẹ̀rọ náà wọ́n ti bídíà ń bẹ̀ ẹ̀rọ láti láti wẹ̀ jáde ó di wà àbí kọ́wẹ́ tó bá ń fún wọn dán lójú bóyá kọ́wẹ́ bí ọkọ àmọ́ àwọn obìnrin kọ̀wé ọkùnrin ara kò bá mu tó bá lẹ́wẹ̀ gbogbo ara ló bọ̀ fọ́ra ó fún gbogbo ara pẹ̀lú kí lọ́wọ́ bí wà tó kọ̀ bá mu wallahu ta'ala alam náà. oníbèrè tó wà lọ́wọ́ mi yìí wọ́n ní asalaamu alaykum wa alaykum salaam tó náà wọ́n ní kí rahma ọlọ́run kí ó máa bẹ pẹ̀lú yín kí gbé wa náà orúkọ wọn ìbíra láti mọ̀ndó wọ́n ní obìnrin tí ò rí nǹkan oṣù rẹ̀ fún bí ọdún kan látàrí ọmọ bíbí lẹ́yìn bí ọdún kan ó wá bẹ̀rẹ̀ sí ní rí nǹkan oṣù rẹ̀ yìí ó wá rí fún bí ọjọ́ mẹ́rin ní ọjọ́ karùn-ún kò rí nǹkan àmọ́ ó retí wípé bóyá ó lè wá ó lè wá ilẹ̀ ọjọ́ yẹn fi ṣú ìbéèrè wọn ni wípé ṣé yóò san ọjọ́ karùn-ún yìí padà àbí báwo bẹ́ẹ̀ ni obìnrin tó bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ pé wá dá kò rí ìdọ̀dún kan ní ọ̀tọ̀ gbogbo ọ̀tá wá padà wá rí ìṣọ́fà ti dáná ní bẹ̀rẹ̀ wọ́n sọ pé ìgbà tó bá ti dé máa rọ̀ bí kẹfà ara àbí wẹ́wù díẹ̀ wò ní wọ́n bàbá ti ti òwú bọ̀ tó ní kò sí ẹ̀jẹ̀ ẹ̀mẹ̀ mà faith kọlu rẹ̀ ní ma tó àwọn kan mẹ́rin gbọ́dọ̀ gbọ́dọ̀ fi sálẹ̀ tí mo fẹ́ wò fọ́ kílọ̀ tó bá kú láti òyìn kọ́ ó di wa nígbà tó ti dáná ti dáná wọ́n ti àwẹ̀ ẹ̀sẹ̀ tó kírun ìgbà á di jẹ́kejì ìtùtọ̀pẹ̀ o di ìwà wallahu ta'ala a'lam. oníbèrè lẹ́yìn wọ́n ní asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa alaykum salaam orúkọ wọn mórí àgbámú láti ní tìdá wọ́n ní yashid obìnrin tó wà nílé ọkọ fún bí ọdún mẹ́wàá tí ò wá rí ọmọ bí kí irú obìnrin bẹ́ẹ̀ bá wá ní òun fẹ́ ọkọ lẹ̀ ṣé yóò owó sàdáàkì rẹ̀ padà fún ọkọ yẹn ni àbí báwo ló ṣe ẹkú sí jazakallahu lè káyọ̀. ọlọ́kùnrin bá san múrílẹ̀sẹ̀ nípa tó wà ní mọ́tò ni ọlọ́kùnrin bá san lẹ́sẹ̀ rẹ̀ nípa ti òṣèlú wà yẹ ọkọ tí ọ̀rọ̀ mọ̀ bí tí wọ́n fẹ́ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ni kúrò ló fẹ́ ṣe olókùn ló fẹ́ ṣe adájọ́ sọ yìí tí ìbá sọ̀tàlà fún ọkùnrin ọkùnrin fẹ́ ọlọ́run sáwà fi mú nǹkan sínkù ní ìgbà ní pé sàdá kí nǹkan kan ó sínkù lọ́dọ̀ sí wáyé mẹ́ sàdá kí five thousand ní nàìjíríà bá lórí sàdá kí five thousand ìyàwó sọ bàbá mo fara mọ́ a níjọ́ ah! yẹn ti gba sàdá kí five million sàdá kí two million tí gbogbo ayé bàbá rẹ̀ kí five thousand ìgbà ní Saudiya ẹ̀rọ àti sẹ́ríkì ní fáànù yìí lẹ́yìn tí ó gbé kí ní àpàtì àdékò rẹ̀ kéèké yẹn tí wọ́n gbé kọ́ fún ní eléyìí fi síbi ilẹ̀ ìfàdùn fẹ́ fẹ́yàwó ni eléyìí fi síbi ilẹ̀ àwọn ọmọ òrukàn ni eléyìí fi síbi ilẹ̀ àwọn scholarship ni wọ́n máa ṣe fi síbi ilẹ̀ fáwọn ọ̀dọ́ ni láti rí owó láti fẹ́ ìyàwó ṣe mílíọ̀nù ni àwọn ìfẹ̀dọ̀ láti five thousand naira kéèrè àáké ìyá àáké kí wọ́n tó wá dùn ó sì sọ pé àwọn gbẹgbà two hundred naira two two thousand naira two hundred thousand naira àwọn tó tó àwọn mi rò tó obìnrin tó lẹ́fà torú omi bẹ́ẹ̀ yóò dá sàdákà fún ọkọ rẹ̀ ni ó yẹ. lẹ́yìn bíi ọdún mẹ́wàá ni tí wọ́n ti wà pọ̀ tí ò rọmọ bí. ẹ ilé ló fẹ́ kọ́kọ́ ọkọ̀ níwọ̀n ọkọ̀ níwọ̀n ọkọ̀ níwọ̀n ọkọ̀ dodo kìbí mọ́ ló fẹ́ kọ́kọ́ torí pé bẹ́ẹ̀ rò bóyá tó balẹ̀ gbọ̀gbọ̀ mímú náà bùkátà o ó di ẹwọ ńlá òkè àlàálẹ̀ náà kólóhùn ló ń pè yín ìtọ́lá kan pè yín ó di wa òun fẹ́ bọ́ okun ọkọ̀ kó lọ́rùn rẹ̀ لوني الله تعالى نعم. وعليكم السلام بالله نعم ọdún wa àwọn nǹkan yẹn kìí ti haramu ní bóyì yóò fi ṣẹ́kọ̀ lọ́wọ́ ìgbéra mùkálẹ̀ ọdún yóò fi ṣẹ́kọ̀ lọ́wọ́ ní kírísítẹ̀rì nígbà ràn lọ́wọ́ ìgbà tó nígbà ràn tó lọ́wọ́ bí ọ̀gá lómìnira nìkan gbẹ́ ọ̀ràn àbàjẹ́ lọ́jọ́ pé ètò ẹ̀kọ́ ti gbẹ́ gbé ìtúnyẹ̀ ìgbà ìsìlámù kó والله تعالى أعلم Christian Arena. Mm. An bọ̀ wá bí ọ̀rọ̀ sẹ́sẹ̀ pé kí Christian bá kú sí ẹ fún èsì àrẹ̀, an bọ̀ ara o sẹ́yìn sẹ́yìn sẹ́yìn lójú ẹ ojú èrò sẹ́yìn àkókò ojú èrò fáwọn ẹni tí wọ́n. ẹ̀yin ojú ẹ̀ fún mi ẹ̀yin lọ́fẹ́ fún nìyẹn ẹ̀yin lọ́fẹ́ ẹ̀yin lọ́fẹ́ fún nìyẹn níbi kí sọ máa fi ní ìpè kí ẹ fi ní mẹ́fìlì àmọ́ ìgbẹ́ wa lọ́wọ́ wá fi ní òkú kò sábúrú bẹ̀ tó pé kò sábúrú bẹ̀ kó o ní kó o gbẹ mímu ni ó di àmọ́kọ́ wá fẹ́ gẹ ìmú èrè wọ̀ ẹ̀yin ló bí wọ̀ fún ó di olórí nìyẹn ní àmọ́ ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ìfẹ́

ẹ̀yẹ́ bá wù ú. èyí ni yàrá yìí. ọ̀fọ̀ yorùbá mi. àwọn ìṣẹ̀lẹ̀ ní ìgbà rẹ̀. ilé ẹ̀rọ ní ìdílé rẹ̀ dàgbà tó ẹ̀yìn tó ń sàlẹ̀ ní pé à fún mi kékeré bá kú yorùbá náà ta ló bẹ̀. ọ̀rọ̀ ọmọ ẹ̀ṣẹ́ ní ìdílé rẹ̀ ẹ̀mí ìkéde ní pàdé ẹ̀sìn Islam rẹ̀ fi kọ́ ẹlẹ́wọ̀n ọlọ́wọ́ bá bẹ̀rẹ̀ òun jùlọ ìlẹ́mọ̀lá amúnáà lè ní yẹ ọlọ́wọ́ sàlọ̀ wọ́n á rí kúmù sẹ́lẹ̀ ń bẹ̀rẹ̀ má kà kún lẹ́sìn ni wọ́n ń bọ̀ wá kúkú gba ntọ́nà òsèlú wọ̀ fún wa kí lè fún kékeré aka aka aka aka ntọ́ ọ̀nà òsèlú wọ̀ fáwa àmọ́ ò lè fún kékeré kí kékeré jẹ́ ọ̀nà oúnjẹ wọ̀ kí ni mò ń bọ̀ wá kúkú kàrà fún wa pẹ̀lú ògbọ́lọ́ba ó di wa ìwọlé fún mùsùlùmí láti ní nǹkan yẹn lọ́fún kékeré kò sábà ó ní wallahu ta'ala a'lam page fifteen seventy two ẹkún bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ fifteen seventy two bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ náà ni àbí ìfànà àtàríyà tó tọwọ́ àbí wà àtàríyà náà ni wọ́n kó tó bá lọ sóde tó sọ pé kìí ṣe fìdáwò làfẹ́ sí kí lábẹ́ ti àríyà ó sì farabalẹ̀ gbọ́rọ̀ táwọn afáǹsọ̀ fún èyí pẹ̀lú rẹ̀ ká máa fìdájọ́ lórí nǹkan àlẹ́rìí fún un lẹ́yìn náà àjìnà sọ́wọ́n bàbá wọn yìí nípa ìmà ẹ̀nà rí na bẹ̀rẹ̀ kan yìí kankan ọkọ̀ ló dìbò náà sọ pé wá ọ̀tá ọjọ́ ọ̀rọ̀ ó di ọlọ́run kó wà a náà fáwọn yìí wọ́n ní àtàzíà tàzíà ìbáni kẹ́dùn ìfọwọ́ tẹ̀lé àwọn wa yẹ ودي هي أن أسلي أهل الميت أتحملهم على الصبر أنا نقوم بهم يبيوك كده قوسي صفوة قوسي سورو بوعد العجل كده صفوة كده انت ثلاثة سورو أبا لادا بعدين لادا فوق رقبهم في رضا تصدقوا يا يونس فسنة سنين يعني أنتوا تقولوا لهم بالقضاء والقدر كون بقدر عبوه kó gbàntọ́tẹ̀lẹ̀ gan àkàkọ́lẹ̀ ọ̀nà ọ̀bàgbọ́ àyẹ́dẹ̀ olùmẹ́yì tẹ̀lẹ̀ tàbí àkókò yẹn tẹ̀kún ilẹ̀ sọ́tẹ̀ tẹ̀yàyàlì wọ àyàmìyà ilé oṣù wà fún mẹ́ta àti kìíní àti àwọn òru mẹ́ta àtọ́jọ́ rẹ̀ kí mẹ́rin ló pè é ní mẹ́ta ẹ̀mà sí ọgbọ́n kàbírù ẹ̀mà fún sùúrù ẹ̀mà sí wàásù fún wọn ẹ̀mà sí ọdún ọdún ìwà ilé ìwọ̀ tẹ̀kún kìíní ìtàràtìlẹ̀yàlì wọ àyàmìyà bí fún ọjọ́ òun mẹ́ta ọjọ́ mẹ́ta lọ́fọ̀ àwọn haúsá àwọn a kà kó dúmẹ́rin ọjọ́ kẹrin àwọn máa kà tí wọ́n ti sọgbẹ́ ẹ̀rọ mẹ́ta lọ́dọ̀ ní kẹ́ sọgbọ́ sí ọjọ́ kẹrin ó di yẹn bó nam. o tó kú sọ́kọ́ lọ́bẹ̀ ní ọjọ́ kẹrin ó di yẹn bẹ́ẹ̀ nǹkan yẹn nìyí ó di wa náà ọkùnrin báadà ilẹ̀ gáàyì káà kíkẹ́ yẹn mọ́ kíkọ́ yẹn mọ́ kíkọ́ kúmù ti tààzíà lẹ́yìn òun mẹ́ta yà ọdún mẹ́ta yìí àyàfẹ́ tí ò sí nílé tó tíráàmù tó bá dé ọ̀nà lè kí àwọn ẹbí òkú láti alájẹ́ bíbí lẹ́wọ̀ ọ̀sùn kó má bàa sí pé mọ́tò lọ́bẹ̀ lẹ́yìn mẹ́ta yẹn tó tó máa ṣe ìbàdójẹ́ lọ́tọ̀ fún un oye ìbànújẹ́ yìí ọ̀lẹ́ ìdílé ṣáàrì lè èdàdì sí sàlásì wípé ọlọ́run ọba ṣáàrì ọmọ ọlọ́run ọba tàlẹ́bí ẹ̀ wọ́n gbà wọ́n gbà wọ́n ìdílé ṣáàrì sí tàhàdí kábí sọ̀fọ̀ kábí ìbànújẹ́ sí sàlásì sí di mẹ́ta ẹ̀ fi hàdáàdì náà ní mọ́ amọ́ òkú yẹn ní mọ́ ọ̀lẹ́lẹ́ ìgbè káfí òkú. ara òǹkà kọ́ ni ìdáàdì an bọ̀ abẹ́ wọlé ìdní wọlé ìdní ṣàrẹ̀ pẹ̀lú àṣẹ àti ṣùfin ọlọ́wọ́ bá ní àtàlẹ́bì sẹ́lẹ̀ ìdáàdì láti ṣọ̀fọ̀ ìdáàdì tí ó ń ka àìnù ni obìnrin ọ̀fẹ́ ìdílẹ́rọ̀ ọjọ́ra ọba ẹbá ní àdáàdì ẹ̀ńkànù òǹkà ni ìdáàdì tó kẹfì sí ọ̀fọ̀ ẹgbẹ̀gbẹ̀lójẹ́ ẹ̀rìtùmọ̀rẹ̀ ṣe sàrẹ́ àtọ́jú mẹ́ta iye ọ̀dájú mẹ́ta bí ọ̀yànjú mẹ́ta nínú sọ fún ibi mẹ́ta ọdún mẹ́ta ó di eyín ó di eyín sílẹ̀fàṣà ó ní sílẹ̀ ìsìlámi wa adìlẹ́tùwa sílẹ̀fàṣà fi sọ̀rọ̀ yìí adìlà rẹ̀ ló fẹ́ mú wáyé ó kọ tíra yìí ó ti sọ̀rọ̀ tó wà nù tíra yìí kọ́ دي قليل ايه لكونه صلى الله عليه الشعر انه لا يحل المرأة التفوق بلك تؤمن بالله واليوم الآخر تقبلوا بعد بوعة جمع الكيامة أن يحد حال فلان يعني أن يحد قوما صفو على اللي ديوكو حق ثلاثة أيام جمع تعلم إلا على زوجها أخذ ما جاءت كلاب أقول لكم arbata ashur wa ashara kí ló fàtọ́ lóbi sọ̀rọ̀ gbólóhùn tálẹ́ lè sọ́kùnrin tó fàtọ́ pé lọ́jọ́ gbólóhùn pé láyé ìlú mara àtò kí ló fàtọ́ lóbi sọ̀rọ̀ kú wa. ṣeun kí lọ́kùnrin ti kú lọ́dìjà lójú ọ̀rọ̀ ẹ̀kọ́ ọgbọ́bìnrin torí ọ̀rọ̀ parí ẹ̀kọ́ kan ọkùnrin kílápá nígbà sọ pé muslim ni sọ pé lèémù láti ni àwọn gbogbo àwọn máa sọ pé ìyàwó wa tó bá kú ó bí eyín ẹni kan gba ah, àwọn obìnrin ni wọ́n ní kí wọ́n jókòó ní ẹgbẹ́ ọmọ ẹ̀rọ ní gbọ́dọ̀ àwọn obìnrin ni wọ́n ní wọ́n pè ní sikul ó ní kọ́ mọ̀ pé àdìsí sọ̀hí wò ni àdìsí eh, dọ̀yìn fún mi ó sọ fún wa pé àfa àwọn ní àjọkànà láti àwọn kòmọ̀ báyìí ló mọ gánà ni ọ̀tọ̀ àbẹ̀lẹ̀ oní mùsùlùmí mi ní ọlọ́ mi bí mustaf ni àbáyìí ó ní àbákan ní mọ̀ wá kọ́ wọn ní fíkún àdìsí wọ́n bá wá báyìí ó sínú àwọn lecturers àwọn ọ̀bọ̀n wọ́n gbà one hour every day bí kì sí jamia kíkọ́ káwọn tó àǹfààní yẹn ní síkìl hadith ìfíjáde ni yóò ẹ̀mọ́ ẹ̀ gbàgbọ́ yẹ hadith kẹ́tọ́ gbàgbàgbàgbà kíkọ́ yẹ káàdì sọ̀tọ̀ nípa gbàgbọ́ yẹ rẹ̀ o musa fún wa pé nù innamal a'malu binniyat wallahi bá yẹn fún wa pé ká wá ìdájọ́ ìdájọ́ fífi wa mẹ́ àtìwájà ni mẹ́ innamal hadith aláàkọ́ yẹn tó wà nù náwà wẹ̀ ìdájọ́ mọ́ wájú bẹ̀ fífi báyìí ní ìsìnkú kí n ṣe báyìí حكما أدي والله تعالى عالم نعم تلاوي يقرأ عند غير المالكية إقرار العزيز يقرأ عند غير المالك أدعو مالك كيف عملك عن أما مالك يقول كما ريبيت كل بتعزيه لن يكتلوا لنا أخذ لنا فلا يوزى عند القبر من من عزى قبل ذلك àjúwe ẹ̀tọ́ kò kú ní ìsìnkú náà fẹ́wẹ̀ lọ́wọ́ tó ti kí àwọn olómọ olóòkú tó tó wá níbi ìbẹ̀rẹ̀ gẹ́gẹ́ fún máa kí ó dọ̀ àwọn tó ti mọ̀lẹ̀ kí wọn ní ara mọ̀kúrò ni wọ́n yíya bá a dọ̀lù dáfẹ́ ní afidal ní ha nìkàbíà ẹ̀dẹ̀ ti kàrí àwọn òkú kó kí ọmọ olóòkú lẹ́yìn bàbá ti kú àwọn tí a kí gan ó lè máa sọ àwọn máa ṣèkú pọ́tẹ́ ti ṣèkú jà ara balẹ̀ ìjìyí palẹ̀mọ́kù ìjìyí sọ pé à ń palẹ̀mọ́kù àwẹ̀ ni ara sọ fún ní ọmọ ẹ̀rọ kò jẹjẹ ó ní yẹn náà ọwọ́ ṣe tó mú bá da dáfúnni di faraga sílẹ̀ àkàrà lẹ́yìn náà nígbà yẹn lẹ́gbàá ó ṣèkú tán wọ́n rí ويقرأ عند الشافعية وعنابلة جلوس لتعزيها هذا الشافعية في عنابلة أوقف ولكن في جقل تعزيها بأن يجلس المصاب في مكان أو في سرادكات على طريق ليازوه في مولوك جقو من ilé rẹ̀ jáyé kan àbílábí àwọn tent ọmọ agolójú wọn káwọn yẹ mọ́ wá kí àwòyẹ́jìlúsù àbí kí ẹni tí wá ń fi kọ́ ọdún kùtì wọ́n níbi tó ní ṣe tààzíà tí ma fi záríkà min ìtìdá mẹ́tàlá ọ̀zì tí ma ti bá yẹn ẹ̀mú ìbànújẹ́ wà dáyé mẹ́rin wọ̀kára hanafiya àwọn nàfíà pé lábàtì òsàbùrùmẹ̀ julus ẹjọ́kù lè tààzíà fún tààzíà ó di èyí ìfúnjẹ́ mẹ́ta àwọ́lù àfúdẹ́lùwà mọ́jú aláàfẹ́lù fi dájú ọ̀kára fi fatawa àzàhìríyà àwọn àzàhìríyà yìí bá dáwọ́dà záhìrì àwọn plain plain zàhìríyà rẹ̀ láàbá sàmúyẹ̀ ìfaramọ́ tí kí a fi ìwé wọ́n ẹ̀ nípa wíyẹ̀ láàbá sàbí ha alẹ́hàlẹ́ yìí ti fi bẹ́ẹ̀kì ó lè wọ́n jókòó sí ní o àwọn masjid àbí masalasi ni فالناس يعطون أو يمعبوا ويعزونهم وذي تتعجفهم ويقرأ المبيت عند أهل البيت أما كما صوم ميت كما صولهم بكبامه كما صبح تكون تعزية في البيت المصاب أو أصحاب المية فيها تعزية لثلاثين ثلاثين وليس في ألفاظ تعزية شيء محدد كسي أو بيقولوا يني بيقولوا لا كمالوا gbọ́dọ̀ báyìí lọ́yẹ̀ kámẹ́rà lò fún ẹjọ́ bá ti tàbí àfò yaqulu mu'adhdhin lil muslim musulmi lè sọ fún wọn tí nǹkan tẹ̀lẹ̀ sí mùsùlùmí musulmi yóò sọ báyìí kékeré ni azimallahu ajraka ọlọ́dún kó ládàtẹ́ ìgbàlúgbà musulmi àti ìgbàlúgbà yìí kó tóbi

ويمسك عن دعاء عن ميت وممكن تدعى كوكوية ودي ودي لا كيف انا كي كيف بيجي لي مالا كوم لي بوين ني كاكا بيو بيجن انا با كوبا سانو يو كيو كوبا فانو يو انا با مد بتي لا انا با كوبا في منا كوبا لا بيجي او تي باما ابي اوكو ني او ما كده ما لسه كاكا فو اوكو ودي اي بلا دعاء ربنا يكفر لنا ولاخواننا فاعل اخواني فيني يعني انا مسلمين ó ní wà wọ́láwọ́ tí a máa alámẹ́ ti láwọ̀ àmù kò sí ilẹ̀ ó ní kàbírù annal du'a wal istighfar lahu munha anha anhu sirge ma ta du'a fa kifre din ta ko fuwa ni in adha kafir bi muslim qal ثلاثة بعد وغفر لما يوتي كيف ودي اكوه ان بكافر في اخلف الله علينا وعليك لون كفتي علي دا دا فو علي يقو ولا لانك لانكس العدد وقال انا بلا عوان الكافر حرام يكون تعذيب كفري هذا فيه تعظيما للكافر وقوم قولين تعظيم للكافر بدايته بالسلام يقول يقول سلام فلواني ويقول معزى عندما استجاب الله دعاء قالوا بعد دعاء له ورحمنا وإياك قالوا سعنه وقل يسعنوا ونا ولا تقرأوا مصاعفة أو أخذوا معزي بيد من أذاه أعطيني آه، مكروه كيه براي الله بكيه gbaanti yẹn lọ kí lọ mọ̀tàzíyà tó ẹ̀rọ agbègbè ẹ̀wọ̀n bẹ̀ ọ̀rọ̀ tí tó ń túmọ̀ tí ń túbẹ̀ àwọn obìnrin mọ̀ tàbí máa kó lánà ẹ̀wọ̀n kẹ́lẹ́ wíyẹ̀ o mọ̀tàzíyà tó tàbí tó sáàbù lè rí jẹ́ lọ́mí sáà ó di ọkùnrin ní obìnrin ní sunnari mùsáàbà sunnari alẹ́tí látọ̀ sínà àbóbìnrin tó ẹgbẹ́ kò ní sí sínà pààrẹ̀ ní òkú olùyọ́ àdúgbò ti mọ́ àti tààzí àìdọ́kọ̀nà sí mẹ́tí ìdárò mi bẹ́ẹ̀ ó bí fi sọ̀gẹ́rìnà ọkàbìnà ọkàbìnà dánlá ni ọ̀dọ́kẹ̀rẹ̀ wọn ń sọ ọkùnrin àbóbìnrin ni bílá khilaf bayna al-ulama àwọn fún ìlú wọn ní yapamẹ́ illa anna sauri afáwà sauri nìkan kala la tusabu ta'aziyatu ba'da fitan ba'da dafn ọba mu كيتي ما تتعلمنا وتبسكتها لأنه خشن غالط علينا وتقرأ وتعزية الرجل لمرأة له حسناء أجنبية من غير محرم له حرام لمقرول قبل قبل في تعزية وبدون يوح وبدون واحد ولك فلوه أجنبي ده يقول إليه ورد كالتي تعزية كلوه قد يديو سي محرم بكثمة رمي كثمة رمي كثمة رمي خشية الفتنة ya kutiga odi wata wa dalilu istibab ta'ziya ahadith minha awa kutu fa kuya sunna bi kama ta'ziya na ni ahadith mai من أذى مصابا إجبال كنتين كانت هلسي أدري فلا أبسل أجرع يبا دا دا بي بي دين كل ثلاثين با منها من أذى أخاء بمصيبة إجبال تعزية فما يارك المصيبة كساء الله بحلل الكرامة أمر كيامنا ونياسو الله يوم القيامة إلي نقول لكم تعزيها kódìwà nípa ẹkún àti ká súnmárà àti ká ṣe èkú àti ká máa gbára ẹni kàfà mẹ́sọ̀ ń parẹ̀ lóyìn ilé Allahu ta'ala alam náà tọ́jú ọwọ́ wà ilé ìhun wà lánàgbà tó kọ àbẹ́lágbé rárá àyẹ̀ tó gbé rárá dáadáa ni ẹ̀wọ̀n tó gbé kò kí ẹ̀sùn rárá. ẹlẹ́gbìnì ó lè jẹ́ kí èèyàn àwọn di ọ̀rọ̀ mo kabiru orí nìyí alfiki ul islami wa adillatuwa about five about twelve volumes ni twelve volumes ni. ẹ gbogbo gbòòrò yìí kúlá ká ọ̀rọ̀ ìmọ̀ málìkì àti mẹ́mí sáfìnì àmì tó wá kó gbẹ̀jọ dr ọkọ̀kọ̀rọ̀ síbẹ̀ ustaz dr wahbatullah zailni professori tí wọ́n kọ́ gbogbo bá dúró kí lóun kọ́ ustaz dr dókítà professor ló ń kọ́ yẹn wọ́n kọ́ elif hamza hamza náà náà gbé àti dáàlì ọ̀sán dọ́kítọ́r ọmọ pé pòfẹ́sà ló ń tọ́ yẹn ó ti ju dọ́kítọ́r lọ́wọ́ di wà náà